àwọn kòkòrò bákúbakọ̀ mẹ́rin èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdè ẹgbọ́ tani ó dáhùn ìbéèrè àwọn kòkòrò lórí ètò onídèmọdè kó gbowó ńlá five hundred thousand naira yorùbá james sori nípele jìpele lédè yorùbá pọ́nbélé àṣà àtiṣe orí àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nlọ́gbọ́n lórí ètò tí àwọn tó tó gbé kalẹ̀ lórí youtube òní dèmọ́dè authentic yorùbá tv lẹ́ o ti máa lò àwọn kòkòrò òní dèmọ́dè ta ló ní tìmọ̀ tó tí dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò òní dèmọ́dè kájọ máa fojú ló ń di ayò jẹ lórí youtube channel authentic yorùbá tv látìgbàdégbà látìgbàdégbà náà ni kẹ́ ẹ máa pàdé wa ní authentic yorùbá tv lórí ètò yẹn ètò wa onídèmọdè ìjájọ gbèdè àtàṣà yorùbá lárugẹ akandọ́ra agogo ńlọkọ mi àjáwá ro ni mi agogo nǹkan sọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mo tún kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí ojú ayọ̀ lẹ fi wò mí ojú ayọ̀ yín ò ní fọ́ ojú yín ò ní rí léde yín láṣẹ Èdùmàrè etí ayọ̀ lẹ fi ń gbọ́ mi etí inú yín ò ní di láṣẹ Èdùmàrè ẹ ní fi gbọ́rọ̀ ìbànújẹ́ lágbára Ọlọ́run mo ní kí n wá já yín sí iye bó tiẹ̀ jẹ́ wípé kódà gan ẹ lè ti gbọ́ kí n tó gbọ́ lórí ọ̀rọ̀ àwọn iléègbìmọ̀ asòfin àgbà nílùú Àbújá um, tàbí ká pè wọ́n ní iléègbìmọ̀ asojúṣòfin ìyún House of Representatives níbi tí wọ́n ti dá àbá kan tí àbá pè ní àbá gidi tí wọ́n ti dànù blatantly irú àbá wo àbá wípé ẹ jẹ́ kí ààrẹ tàbí gómìnà kí wọ́n máa ṣe ọdún mẹ́fà mẹ́fà táàmù kan ṣoṣo that is single six years single term oríṣiríṣi ibi náà ti ń lòrú àbá bẹ́ẹ̀ tá wo Republic of Benin president wọn tó dé òun náà ló change tẹ̀ náà pé à ń ṣe táàmù méjì ó change ẹsẹ̀ ọ̀kan six years àdẹ̀rí nǹkan tó bá àdínbẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà náà ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà àwọn nǹkan kan ń bẹ tó yẹ ká múṣe tá à ní múṣe tá à lè múṣe tí ò ní ṣe múṣe torí àwọn ìdí tọrọ mọ kí làwọn nǹkan tó yẹ ká mú ṣe ohun àkọ́kọ́ náà ni wípé nàìjíríà yìí ò lè pè ẹnìkankan bá a ṣe wà yìí ju àwọn tó wà nílé ìjọba nìkan lọ kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá sí i kò sọ́nà tẹ́ fẹ́ gbígbà orílẹ̀-èdè nàìjíríà ò lè fẹ́ fọ àwa mẹ̀kúnnù ní eh, settings tá à ń bá lọ yìí o kò lè fẹ́ fọ wa lọ́nà kankan pẹ̀lú constitution tá à ń lò yìí orílẹ̀-èdè nàìjíríà ò lè fẹ́ fọ wa pẹ̀lú set of leaders tá a níyì orílẹ̀-èdè nàìjíríà ò lè fẹ́fọ́ wa ọ̀nà wo nàìjíríà fi lè fẹ́fọ́ wa ẹjẹ́ á restructure country yìí ẹjẹ́ á restructure ẹ̀ ẹjẹ́ á dájọba padà sẹ́lẹ̀kùnjẹkùn ẹjẹ́ kálukó generate lábẹ́lé kí kálukó mẹ́kọ́ kan manage resources wọn ibi tí nàìjíríà ti lè dá nìyí gbogbo àwọn tán wà ní house of rep of um, senate yìí ó lè ó lè lásán ni gbogbo wọn ẹ sọ pé mi àkàndá sọ pé ó lè ní wọn ó lè lásán ni gbogbo wọn kò sẹ́ni tó lọ síbẹ̀ láti ṣe nǹkan kan fún wa èmi àtẹ̀yìn mọ̀ wípé right from 1999 kò sófin tó ràn wá lọ́wọ́ kò sí nǹkan tí wọ́n ṣe nàìjíríà tó help mẹ̀kúnnù gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ pátápátá àtàwà expense ni epo wọn nìsín nàìjíríà wà nínú the whole country àbí national àbí nation àwọn gangan ni wọ́n ń tepo àwọn ọmọ ìlú náà là ń rà á wọ́n ń tà lọ́wọ́n gógó à ń rà lọ́wọ́n gógó ọ̀wọ́n gógó tá à ń rà ni wọ́n fi ń pa owó sápò ìjọba owó tá à ń pa sápò ìjọba náà làwọn fẹ́ẹ́ fi ṣe nǹkan fún wa ìwé ará ìsàpò wọn ni wọ́n ń pín sí owó tán bá kó síta pa àwọn fi ṣe nǹkan ara wọn náà ni wọ́n ń pín fún so nàìjíríà ò lè fẹ́fọ̀ wa kò sọ́gbọ́n tá a fẹ́ dá kì í ṣèpè kì í ṣèpè kì í ṣèrè kì í ṣàdúà bó ṣe rí gangan nìyẹn lẹ́yìn ká restructure nàìjíríà this Nigeria is too big for just one person to govern bá a bá lè dá padà sí regional government ẹ jẹ́ ká dá padà sí United States of Nigeria kick state kọ̀ọ̀kan kó máa provide fún state yẹ kó máa produce fún state yẹ kó máa generate fún state yẹ kí kálukú manage resources ẹ ẹ rí i pé competition máa wà ẹ rí i pé àwọn state kan máa tètè dàgbàsókè. Okay ṣùgbọ́n tó ń gbà tó jẹ́ wípé à ń gbà lọ́wọ́ Peter àfi Paul ni ni ò jẹ́ kí Nàìjíríà ó ga ni ò jẹ́ kó dàgbàsókè so now wọ́n wá gbé àbádòfin kalẹ̀ wípé ẹ jẹ́ ká kírìyètì ọdún mẹ́fà fún gọ́vnọ̀ àti president lo and behold kò sí gọ́vnọ̀ láàrin wọn mọ́ o kò sí president láàrin wọn mọ́ o kí wàá lóde tán fi rìjẹ́ẹ̀tì ẹ̀ ẹ rí wípé ajá àwọn ò torí olówó ẹ̀ sọdẹ that means majority wọn tí wọn ò tí ì jẹ gómìnà rí wọn ní lọ́kàn láti padà lọlé tán bá kó nbí tán wà yẹn láti lọ dúpọ̀ gómìnà wọn rí ibi tán wà yẹn gẹ́gẹ́ bí ibi téèyàn ti máa ń kówó jọ téèyàn á ti generate owó tó jẹ́ pé owó téèyàn bá fi kó jọ èyí ó lè lọ fi tákù wọn ní state láti lọ dúpọ̀ gómìnà because n tí wọ́n rí sí nìyẹn tí kì í bá ṣe bẹ́ẹ̀ ká ní wọ́n nìtẹ́ lọ́rùn gan-an kò oyè kì í ṣe gọ́fúnà àti president nìkan ló yẹ kó máa lo single six years, single term including house of rep members including senate bóyá torí pé wọ́n ti mọ̀ pé báwọn bá ti fọwọ́ sí ti gómìnà táwọn fọwọ́ sí ti president kíní yọ padà kan àwọn náà kí lèèyàn ṣe ní house of assembly fún twenty years twenty four years twenty eight years ẹlòmíì wà ń for twenty eight years ẹlòmíì wà ń for twenty four years ẹlòmíì wà ń bẹ̀ for twenty years sixteen years lẹ́lòmíì ń lò lọ́wọ́ yìí ẹlòmíì ń lo twelve years ẹlòmíì ń lo eight years ẹlòmíì ẹsẹ̀ ń lo four years tiẹ̀ lọ wọ́n rí gẹ́gẹ́ bí retirement home ibi táwọn máa retire sí so àwa tá a jẹ́ mẹ̀kúnnù ní Nàìjíríà mi ì lè sọ pé àtúntò mi ì lè sọ pé because ẹni ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé wọ́n tààgì ẹ̀ mọ́ wa wọ́n sọ di nǹkan míì mọ́ wa lọ́wọ́ wọ́n lè pa afẹ́ dolójú ìjọba bólẹ̀ ni wọ́n lè sọ pé akórira ìjọba tí ń bẹ lóde ni wí ará ìsìnjọba tí ń bẹ lóde òfin fọ wa. six years is enough kò ní sísí àjàǹbàkù kò ní sàṣetì iṣẹ́ ẹ ń bá sàṣetì ayé rẹ̀ ló sàṣetì yẹn bẹ́ẹ̀ lómi ìbá padà dé yọmọ wípé lágbájá ló ṣe léyìí tì gbogbo àwọn tíríkì kí gọ́fìnà lọ kó fẹ́ lọ́dún mẹ́rin kó wá sọ pé òun ọba ń ṣe títì kó ṣe ní half kó wá fi half tó kù campaign gbé tẹ bá ti dìbò fún mi màá bá ń parí títì yín gbogbo àwọn tá gbogbo àwọn ọgbọ́n yẹn ò wọ́ọ̀kì náà o kì í sọgbọ́n tó dáa kí gọ́fìnà ó bẹ̀rẹ̀ bíríìjì kọ́mọ ìbádélajì tí election fi wọlé dé ẹ̀yin náà máa wo wípé ah, bá a dìbò fún kò ní parí bíríìjì o ẹlòmíì ti ń bọ̀ sáà mọ̀ bóyá yóò parí àbí ò ní parí ẹ̀ ẹ wo ọdún mẹ́rin ọ̀pọ̀ ju ẹja dìbò fún bá a ṣe ń wèsì ọdún mẹ́rin mẹ́rin nínú ìgbésí ayé wa lélẹ́yìí six years single time is enough for every politician tí ń dupò tó bá ti mọ̀ pé ọdún mẹ́fà ló fẹ́ lò gbogbo wèrè tó fẹ́ ṣe gbogbo wèrè tó fẹ́ máa pilẹ̀ ó tètè pilẹ̀ rẹ̀ ó tètè sangi lẹ́yìn ní mọ́mẹ́ntì tó yẹ kó sangi lẹ́yìn ìsepọ̀ mọ́ fọkàn sí pé ó tún padà bọ̀ láti wá lọ́dún mẹ́rin míì ẹlòmíì rí gẹ́gẹ́ bí ogún òbí ẹ̀ tó ń bá ti dé sẹ́nẹ̀tì báyìí kó nǹkan máa jókòó ń bẹ̀ kọ́kàn máa sùn kọ́dẹ̀ máa hanrun kọ́dẹ̀ máa pínwó nǹkan mọ̀ nìyẹn tẹ́ bá dẹ̀ béèrè lọ́wọ́ wọn pé kán wá ṣe nǹkan sílùú wọn ní kì í sojú sí àwọn wọn lè sáwọn jẹ́ president ní sáwọn ń gba location ni meanwhile cool money ni wọ́n ń gbà níbi tán wà gbogbo owó tán ń pín yẹn fi wọ́n lẹ́nu balẹ̀ ó fi wọ́n lọ́kàn balẹ̀ ǹjọ́ wo la ti gbóhùn wọn ntí ò bá fẹ́ fọ wọn nìkan lẹ máa gbóhùn wọn sí ntí wọ́n ń sọ nínú ilé ó fẹ́ fọ wọn ní ọ̀já gbọ̀n kankan kò sẹ́lẹ̀ tí wọ́n ń sọ ń pa wa ní ọ̀já gbọ̀n kankan because ká ní wọ́n deliberate lórí ọ̀rọ̀ àwa mẹ̀kúnnù ní ìsìn pé nǹkan kan ń jẹ wá níyà anything tán bá sọ ń pa mẹ̀kúnnù kì í pẹ́ tí fi wọlé ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa education kò ní pẹ́ tí ó fi wọlé wọn ní pàṣẹ wọn bá pàṣẹ wọn ò ní wọn ní accept ẹ as of rep as of assembly as of uh, senate wọn rí nǹkan kan sọ lórí epo tọ́ wọn wọn rí nǹkan kan wọn lè sọmọ Dangote ọ̀gbẹ́ni torí Nàìjíríà la ṣe ń tepo fún ọ ní náírà kí ló yẹ tó fi ń ta sá ìlú mi pẹ̀lú dọ́là and again kí ló yẹ tó fi ń ta sí ìlú mi gan meanwhile àlè bọ́lọ́jà sọ wípé kọ́ mọ́ tajà ẹ̀ síbi tó bá wù ú ṣùgbọ́n tó bá fẹ́ tajà ẹ̀ síbi tó wù ú ẹ jẹ́ níye tó bá wù ìjọba náà kò yẹ kí fẹ́fọ́ wà nínú business because ẹni tá à ń sọ àbí ẹni tá à ń lékun sí ti ń léjò sí wa ni ni Dangote ó wá dàbí ẹni pé Dangote làwa sìn lórílẹ̀‐èdè yìí ọlọ́run ó ṣàánú wa o so now àwọn asòfin yín wọ́n láwọn ò gbà o mm-hmm. so um, ọ̀gbẹ́ni Ikpeagwonu Igor Chiere <laughs> láti ìpínlẹ̀ Imo. Um, àti àwọn lawmakers thirty three míì àwọn ni wọ́n ni wọ́n propose bill yẹn pé ah, ẹ jẹ́ kí governor àti president kan máa lo six years which is very very good yóò fa àwọn governor náà lọ́kànbalẹ̀ wípé kò ní sí pé um, ẹnìkan ń bọ̀ wá dùn mọ́ mi lọ́wọ́ after four years iye ọdún tó bá lò ń bẹ̀ ò mátà iye ọdún tó ń lò ń bẹ̀ ò mátà kí ni wọ́n rí gbèsè within that six that period ńlọ mátà ẹlòmíì lọ́dún mẹ́rin àfi ilẹ̀ ẹlòmíì lọ́dún mẹ́jọ àfi ilẹ̀ ẹ̀kọ́ kan tí gbogbo wọn ti ẹ̀ wá kọ́ especially àwọn governors four years wọ́n perform wọ́n fún second term wọ́n fẹ́ lọ fún oyin jógẹ̀lẹ̀ dẹni ẹ̀ ní ẹ̀ ní rí traces wọn mọ́ ìgbádùn ló kù owó tán fẹ́ kó ló kù wọ́n dẹ̀ kó náà ànírí lálùlà lórí ibi tí wọ́n náà sí wọ́n kó torí pé olórí burúkú ni wọ́n aṣiwèrè ni wọ́n torí pé ó lè ní wọn torí pé olójú kòkòrò ní wọn torí pé ẹni ìyá ní wọn torí pé ọmọ ìjẹbẹ̀rí ní wọn tí wa bẹ̀ áyà kìkìdá ojú ọ̀rọ̀ lárí gbogbo tí sọmọ ẹ̀ lọ́lá níyọnu àwọn ẹranko ẹlẹ́ranko tá à ń pè léèyàn tán kàn gbáwó èèyàn bora báwo lèèyàn ṣe máa wà nílé ìgbìmọ̀ tí ò ní mú ti mẹ̀kúnnù gbọ́ tí hàn ní rìn kankan rombi ti mẹ̀kúnnù any day any time tẹ́nìkan bá dìde nu wọn tó bá sọ̀rọ̀ nípa mẹ̀kúnnù láti gbèjà mẹ̀kúnnù ẹ̀rí pa àwọn tó kù ní support ẹ̀ wọ́n mọ̀ fi rẹ́rìn ni àbẹ́nìkan báyìí dìde nínú wọn ní ìsìn pé à ah, tẹ bá rí báwọn yẹn wá sí sọ́fà pẹ̀lú epo pẹ̀lú nǹkan tó wọ́n ní àwọn tó kó ọmọ ni they will be like ṣé wọn náà wà ní àwọn tó ń sọ́fà ni ọgbẹ́ni fa àwọn tó ń sọ́fà lẹ̀ jẹ́ kán sọ́fà àwọn jàre tán bá kú lọ́fà tán kán lọ sọ́lọ́rin pẹ̀lú ẹ̀ sí irúfẹ́ àwọn èèyàn tá a yàn sípò nìyẹn ẹ wúru senate president ẹlẹ́yà tẹ èèyàn síbẹ̀ tí ń fi wá ṣe yẹ̀yẹ́ lórí ìjókòó fi wá ṣe yẹ̀yẹ́ n fi wá rẹ́rìn fi situation wá rẹ́rìn fi situation wá ṣẹlẹ́yà is that a good leader so bí tá a bára wa nìyẹn o Nigeria is too big for just one person to govern mẹ́tàlá Tinubu ò lè tó Nàìjíríà ṣe one hundred Tinubu ò lè tó Nàìjíríà ṣe ìpè láfẹsẹ̀ jáde bó ṣe wà yẹn kò sí bó ṣe ní lọ́kàn tó pé ó ṣe dáadáa kò lè rí ṣe ó ti pẹ́ tán ti sọ̀rọ̀ nípa kàbá kàbá kàbá kàbá kàbá àwọn ni Buhari Buhari fẹ́ ṣe ń tó dáa àwọn kàbá ni Ọbásanjọ́ fẹ́ ṣe ń tó dáa àwọn kàbá ni Jonathan fẹ́ ṣe ń tó dáa àwọn kàbá ni àwọn ni kàbá wèrè wo lójú Jagaban bàbá bàbá wọn ló dé yìí bàbá ńlá bàbá wọn ló dé yìí àmọ́ wípé bọ́mọdé bá débi ẹ̀rù ẹ̀rù ọ̀bá pébirin bá kanrin ìkan tẹ̀ fún kan jàgàbá ń débẹ̀ jàgàbá ò jàgàbá mọ́ jàgàbá di jàgà ó wá di tí pain ìnira lọ́tún ìnira lọ́sì àwa ń jẹ̀rora àwọn olórí burúkú bẹnu tọ̀lọ̀kù kan náà wá ń sọ pé Awikonko ṣe bẹ́ẹ̀ campaign fún tani ń bá campaign fún ẹnìkan pè mí lónìí Mr. Awikonko láìkí program yín mo dẹ̀ fẹ́ràn yín tẹ́lẹ̀ mo ní à ọ́ da o kí wàá dúró tẹ̀ fi fẹ́ràn mi mọ́ ọjọ́ tẹ̀ ti campaign fún Tinubu ni mi ti láìkí yín mọ́ ǹjọ́ náà ni mi ti fẹ́ràn yín mọ́ ó wá kọ́ọ̀tì fóònù ẹ̀ wá kọ́ọ̀tì mo kọ́kọ́ filẹ̀ pé àyẹn tó bá fẹ́ pè yàn lọ́yẹ kó ẹni bá fẹ́ báyàn sọ̀rọ̀ gan lọ́yẹ kó pè yàn ọkàn mi wá ní kí n pè padà mo fẹ́ jẹ́ kó gúnlé ọ̀rọ̀ tó fẹ́ sọ kí n lè mèsì tí mo fẹ́ fún un mo á pè padà ó ní à ó lóun rò pé mo kọ́ọ̀tì ẹ̀ mo lé mi rò pé kírẹ́dìtì yín lọ tán mo ń gbàlàyé yín lọ ìgbà tẹ́ ti campaign fún Tinubu mo ní Tinubu tí mo campaign fún ṣé yíbo ni àbí Gàmbàrí níta lọ́wọ́ yá kí n campaign fún mo ní ẹ má sọ fún mi pé ẹ fẹ́ràn mi ọ̀ fẹ́ràn mi n tí mò ń ṣe lọ fẹ́ràn because tó bá fẹ́ràn mi ìjọ́ tí n bá sọ dúdú ó gbà bẹ́ẹ̀ ìjọ́ tí n bá sọ funfun ó bẹ́ẹ̀ ìjọ́ tí n bá sọ pupa ó bẹ́ẹ̀ ó mọ̀ wípé ẹ̀dá kan ò kì í ṣe saint kò sẹ́dá kan tó jẹ́ tó jẹ́ spirit ìyẹn lẹ́ran ara gbogbo wa àmọ́ wrong àmọ́ right àmọ́ right àmọ́ wrong ni ó sì máa fọkàn sí pé kí n jẹ́ kí n jálùjànú kí n máa ṣe nǹkan tó máa fẹ́ fọwọ́ nìkan ìyẹn ló fi wá máa sọ pé ó fẹ́ràn mi mo wá ní ẹ̀yin náà wà nínú ẹni tó kórìíra òótọ́ mo ní náà o tó bá jèmi lẹ́yìn n tó fi yẹ kí n kórìíra èèyàn ni pé ká ní mo campaign fún Obi àbí mo campaign fún Àtíkù ìyẹn ni ò bá dùn lẹ́nu yín tẹ́ bá sọ pé ẹ bínú sí ẹ ṣe àgbá yìí lè kàǹfàṣì àwọn èèyàn tán fi dìbò fún Bọ́lá Tinubu mo ní ne my brother ẹ stop ẹ I am a single person like you èèyàn kan ṣoṣo ni mí ṣé mi nìkan tó gbé Tinubu wọlé ni ẹni tá a kọ́ ní kàtọ́ gbà ó ní díẹ̀ ìkà nínú tẹ́lẹ̀ ni tí n bá sọ fáwọn èèyàn kan dìbò fún Tinubu wọ́n ti ní lọ́kàn láti dìbò fún Tinubu wọ́n wẹ́n tí ó sọ fún wọn ni so sẹ́mi mo wá dìbò sẹ́mi nìkan mo dìbò fún Tinubu ni àbẹ́mi nìkan mo gbé Tinubu wọlé wọ́n ni ẹ bẹ̀rẹ̀ ìṣàlàyé yẹn nísìnyí o ti tán nù mi majority bẹ́ẹ̀ wà káàkiri káàkiri Nàìjíríà tó jẹ́ pé rònú wọn tíntín ní ni rònú wọn kéńkéń ni mọ̀ pé mi mi ǹjẹ́ ẹ ṣáà mọ̀ pé mi gbọ́ lágbájá náà mo ní bò mo fẹ́ fìlẹ̀ pé gbọ́ ẹnìkan tí báyìí pé ẹ̀sẹ̀sẹ̀ ń sọ ní ìsinmi mọ̀ pé ẹ̀wò mi mọ̀ pé ẹ̀gbọ́ mi torí mi mọ̀ yéèyàn tí ń wò mi mọ̀ yéèyàn tí ń gbọ́ mi sójà go sójà kọ́ mi ní. ọlọ́run elédùmarè ń ló mọ bó ṣe ń to ètò ilé ayé wa tó bá jẹ́ pé ọlọ́run gbélé ayé wa lé àwọn èèyàn kan lọ́wọ́ ni ńgbà tán bá rùn tán wọ́n tún sọ sílẹ̀ wọ́n tún tẹ́ tẹ́ tẹ́ wọ́n tún wá ṣẹ̀ṣẹ̀ gbáǹpá wọ́n méṣọ pọ́n kan wolowolo pọ̀ torí pọ́lọ́hún ògbélé ayé wa lé wọn lọ́wọ́ ni òjẹ́ kan lè decide ilé ayé wa anybody tó bá sọ pé òun bínú sọmọ làkejì torí pé mo sọ̀rọ̀ kan torí pé mo ṣe nǹkan kan lọ́wọ́ á ní ẹ ìwò mọ́ ìgbọ́ mọ́ ìṣe kankan mọ́ ìfẹ́ràn rẹ̀ mọ́ nígbà tí wọ́n fẹ́ràn mi ṣe bọ́ọ̀lù ń fẹ́ràn mi ìgbà tó fẹ́ràn mi kò dí èyí kò dí oúnjẹ mi lọ́wọ́ kò sọ pé kí n mọ́ rìn kò sọ pé kí n mọ́ ṣe ilé ayé tèmi I don't feel it so wọn á bí ẹni yẹn léèrè pé ṣe bẹ́yìn náà ní ìdáwọlé ṣe bẹ́yìn náà ní nǹkan tẹ̀ ń ṣe are you perfect ṣe gbogbo ọjọ́ ló fi ń right ǹjọ́ tó bá rọ̀ǹgì ńkọ́ ṣe kàn pa ọ ni ǹjọ́ tó bá rọ̀ǹgì ńkọ́ ṣe ń tọ́ bá ṣe kàn dẹ́yẹ sí ọ kàn mọ́ kàn mọ́ kàn mọ́ kàn mọ́ patronize business ẹ mọ́ how will you feel kò wá mọ nǹkan tí ó sọ wọn á sọ pé bí mo ṣe wà ilẹ̀ haúsá ni mo wà ọmọ kìnnìkan ni mi kí n má sọ̀rọ̀ kí n má sọ̀rọ̀ púpọ̀ nípa ẹ̀ well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 kí ló fà tápákọ̀ ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough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 is something to be treasured. Ire o. Ẹ jẹ́ ká tọ́jú ìlera wa bẹ́ẹ̀ mi ò bá bọ́ nílé gíga ọ̀bọ well àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò ọ̀rọ̀ àwọn asòfin ńlẹ̀ wa àti house of rep ni àti senate ni after four years àbí after two three years wọ́n tún padà bọ̀ láti wá bá yín kẹ́ ẹ tún dìbò fáwọn ẹ kú tún dì í ẹ gba ráìsì lọ́wọ́ wọn ẹ gba káàpù lọ́wọ́ ẹ gba tíṣàtì lọ́wọ́ ẹ gba five thousand ten ten thousand lọ́wọ́ ẹ jẹ́ orí bíi tẹ́dẹ́ at the end of the day àjọmọ́ wa complain náà ni wípé wọn ò ṣe nǹkan kan well ìjọba ṣòfin kọ̀ọ̀nà kàkọ́sẹ́ tí ó ṣòfin àjẹ́ bá a wí tònítọ̀la ẹ nítorí ẹ change mind yín ntẹ́sí náà lẹ́ẹ̀ṣe bọ́n bá ti dé ẹ tó máa pariwo ní. ee káàbọ̀ ṣe dáadáa ló dé a ti ń retí rẹ káàbọ̀ mọ̀ ń tẹ́ ń retí lára wọn wọn kò wọn máa gbé peanut lé lọ́wọ́ ọ̀tán wọ́n bá tún ti tù yín lójú wọ́n bá ń jà kàrà bá ń jẹ pọ́pọ́ọ̀fù gbé à rẹ́ẹ̀pù wa náìsì gan ìwòyí ìjẹta ń mẹ́mu ìwòyí ìjẹrin ń bí ń jà ń tọ́ bọ́ jà kàrà tán gan ńgbà bá ti wọlé tán ó fìdí pa kò ní wálé mọ́ tó máa bẹ̀rẹ̀ sí pa àti ń try nọ́mbà rẹ̀ wá láti ẹjọ́ wọn píkẹ o kí ló ṣe wọ́n tàn píkọ yóò píkẹ o ti gbowó o ti gbowó tó yẹ kó gbà wẹ́ẹ̀ làkàndá ló lẹ́nu bíi tẹ̀jọ́ ẹ̀jẹ̀ mọ́ dágbére ti kú kọ́ tàrùn kọ́ látún láǹfààní àti tún pàdé láìpẹ́ pẹ̀lú ògo ọlọ́run ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awikonko TV Àkàndá Ọ̀rọ̀ Awikonko TV Awikonko TV Authentic Yorùbá TV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 yorùbá tv youtube channel yorùbá game show onígbèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onígbèmọdé. àdéhùn àbíkẹ́ àwọn tuntun bákúbákú mílíọ̀nù èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onígbèmọdé ẹ̀gbọ́n ta ní dáhùn ìbéèrè àwọn tuntun lórí ètò onígbèmọdé kó gbowó ńlá five hundred thousand naira. Yorùbá Games Show ni nípele jìpele léde Yorùbá pọ́nbélé àṣà àti ṣe orí àtàṣàyàn ọ̀rọ̀. Ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kùn òjọ̀kan. Òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé. Ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́lọ́gbọ́n. Lórí ètò tí àwọn tó tó gbé kalẹ̀ lórí YouTube. Òun ní dèmọ́dè. Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo. Àwọn kòkòrò ní dèmọ́dè. Ta ló ní tìmọ̀ tí tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. Ìpàdé lórí ètò onídèmọ́dè. Kájọ máa fojú lóúnjẹ àgùntẹ lórí YouTube channel authentic yorùbá tv látìgbàdégbà.